This proposal is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running code and future projects by visiting www.artwright.org/education. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته اقول الله واحد الموضع يعني ولسع حضان nira yóò bá ta hóyó tó tó hóyó ìlú nàgbé ìlú gbígbà anáfọlẹ ìjọba ní ìbílẹ̀ ọ̀nà ìní bófẹ̀ tó ń bá ètò tọrọ gbọ́wọ́ pàtàkì ní ìdáwọ́ àgbo ọ̀nà ìlú ọ̀dùn àgbàdo àgbàdo.

كلهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم يتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى من خير وإن تخالفوهم وإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لعنتكم إن الله عزيز حكيم ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم فلا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون ويسألونك عن المحيط قل هو أذى النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين مكان من حرب لكم وأنوا حربكم لا تسلكم فقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين أسعد الأولين وأشرف الآخرين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أمر سبحانه وتعالى وقع أعوذ بالله من الشيطان الرجيم من أمر ونظر ونفخ أمرك يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل الحق كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون ọkà yẹ alúnẹ́ta ánìlú kọmìrì wà ìlẹ́yìntì ẹ̀yà àìsí wọ́n tí ó mọ́rí sọ̀rọ̀ láàrín ọjọ́ na nínú ọkà ilẹ̀ ìgbèsè ìlú àti ìṣẹ́fẹ́ ìrìnkú gamble ilẹ̀ alhamdu قلت مرت ما وسلم وكل مسلم خمر وكل خمر حرام وقعدتنا برولا بخمر كان عندي خمر بطريق حرام يرى هنا وزيت دي دبليتنا الخمر ليكو تصدق عندنا نعمل فالوعاك الكهار هذا لما الكهار Panadol ní alcohol, Paracetamol ní alcohol, Abinament orí ìgbẹ́mẹ̀sì ní mall, ethanol ọ̀yọ̀nà. Wọ́n ṣe ethanol ní ọmọ. But Panadol wà lọ lọ́mù. Your God that incompetent is an amber. Anani màjúmù orí ayé lè gbà ìtọ́rì 822 wọ́n méjì àti dámbò kẹta ìpè ọ̀ríkẹ̀ẹ̀kẹ̀ lójúlójú àkọ̀ríkẹ̀ẹ̀kẹ̀ bá fúgbọ́ ọ̀ríkẹ̀ẹ̀kẹ̀ ní bí ẹ̀rọ ní mobile pẹ̀lú àfẹ́ ń pẹ́ àtẹ́m̀tẹ́ láàṣẹ láta ọ̀yá títí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wà ní wọ́n pọ̀lú báyìí wọ́n mú gáàmù lọ́rẹ̀ lẹ́rọ gáàmù mú tí ó rí kẹ́ ààrà àtà ó rí bí ìjà àtẹ̀lẹ̀ ń ta owó òun lè lọ́yìn láàpù wá fẹ́ tí nọ́mbọ̀nà ó fẹ́ tí ó tí ó kèrè ó rí ìrírí náà sáàkó pọ̀lú báyìí ọgọ́rùn-ún àríyàn gbogbo ní àríwó ti pé ìdílé ní àkọlù mẹ́rin. àfáàní jọ́ǹbù ẹ̀rọ mọ́ tó mú ìgbò tó tó bá ní èké ìwà ní ẹ̀ṣẹ́ fẹ́ tó mú ipò àkà ẹ̀rẹ́ ẹ̀ta kò sí ní máa ìkùn gàbí láàrẹ̀ nípa ẹni tẹ́ ìwọ̀nà ìwà àríṣẹ́ tó ìdè Tààkì tẹ́ ìrọ̀nà láàrin ilé láwọ́rọ̀ àwọn ọmọ ibi an àláwọ̀rọ̀ ààrẹ. anyị wọ̀mà náà fi òdì náà sáyà ń pàtà máa rẹ̀ níra anyị ọmọ. Sí àmà ọ̀dọ́ ń kọ́dẹ̀ sí ìgbè mú. sínú múlùkù haram láyé tó yà ní àbànà ń tàn fún ọ̀nà àwọn múlùkù haram wọ́n wọ́n àgbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ní ká ìjà ẹni ìtúlù ìtúlù dì ẹgbẹ́ ọ̀rọ̀ ọmọ múlùkù àgbà ọ̀rọ̀ halal lọ́dọ̀ sọ́yà ń dá nínú ẹni dì náà bọ̀dọ̀ wí ṣe kí wọ́n ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìdí tí wọ́n rọ́ọ̀nù kọ́yà tí ó ta Olúrọ̀mọ́ ni ọ̀nà ìrẹ̀yìn náà lọ́pọ̀lọpọ̀ báyìí. Ilé náà ìjọwọ́ ọdún èrè tó ti yẹ látẹ́bẹ̀ ìwọ̀n lọ́dẹ̀ ìjọba ìjọba kò bá náà olúrọ̀. Àwọn àbúgbọ́nà àbúgbọ́nà haram rẹ̀ àbúgbọ́nà haram ó di ẹni ìjọba ìjọba ìfúnmọ́ máa Àmọ́ ilé ìwé kò ní àti ìjọba àláàdì. Alákẹ́lẹ́ ní ọ̀rọ̀ ẹ̀rọ ìrìnàjò ọ̀nà. Ọ̀yà, ṣùgbọ́n ọmọ ìkọ̀ tó wúlọ̀ náà, ìṣòrí dáadé, òṣìṣẹ́ yìí. Tí ó yá ẹ̀nà ẹ̀rọ àwọn ọmọ ọmọ ọ̀yàn, ìṣẹ́ òṣìṣẹ́ ọ̀nà ẹ̀rẹ́ ẹ̀yìn fún ilẹ̀ na ìṣẹ̀dánù ti máa ná ẹ̀rọ nàdọ́m bí i kàn ọjọ́ dúkìlì àndó kan ló dáta ojú ìwà ọkùnrin. Oúnjẹ náà tí mo ti nà ọmọdé ní ó dá

ya onye na-ede ụlọ nwanne nwunye ọgụ akịsana ndị nwere na na na ji ụmụ ukwu mgbe narị na abịa ka ọkpọtọ ga ka ọka isi na ụmụ ya ntụ onye ka nwa na na àwọn ọmọ yẹn ló tẹ àti tó ló mú ìtẹ̀ wọn lórí àárọ̀ àìyàn ọ̀bọ̀nà náà iná nàìjà ń bẹ̀rẹ̀ ìtẹ̀ wọn àárọ̀ lẹ́pẹ́dà àkọ́ọ̀dù rẹ̀ kẹ̀rẹ́ ń lẹ́ka yìí wẹ́n akọ̀kọ́ àgbẹ̀rà ọ̀rọ̀ nà ẹ̀wọ̀n àjọ ọ̀tọ̀ wọn ebi wọ̀ dà ọ̀tọ̀ dà yìí ọ̀rọ̀ nà ìjà àmàìká

That's what it was. Omume aina wanene. Ama ikman akbar akbar. Ila me yuhuwa. Ah. Kula ma yin ke arifa wa ni yake. Kula ma yin ke yeye. Tawa ya safa. Dan haya huwa. Láìpá fún ọmọ orí ti múlé ìgbòrẹ́ ìjọsìn náà hàn. Ọ̀nà gbogbo náà tó alàgbàgbà. Wọ́n mi ń ṣàmàrọ̀ ti nà ní wọ́n àná pẹ̀tẹ̀fẹ̀lú nà mí mú dákọ́rán wọ̀n rí ìjọm hásánà ìnà fìdá lókàlà àáyàtì lè kọ́ mi mú yá pẹ̀lú. Ọmọ oríṣà Kíní òsìkú gómìnà wọn àná àti gbèjò gbèjò àgbéhà jẹun wọn àná. Àti ní gbèjò mórítà ẹ̀wọ̀n náà mẹ́mẹ́. Tẹ̀tẹ̀rẹ̀ yóò náà mímú àti ọmọ náà mímú. Iná kò ṣe é ṣe náà. Sọ́rí, sákàrọ̀ ìjọ náà mọ̀rọ̀ rà. Wọ̀rí mọ̀rọ̀

Àgbọ̀ bẹ̀rẹ̀ pé àwọn náà wọ́n ti àjẹ́ hàn náà lọ́wọ́ ní Hàtàmà pé wọ̀rí ìjọ́n Hàtàmà. Àwọn ọdẹ́ wọn ti lọ sọ ìlú náà nínú wọn látàrọ̀ ọ̀tọ̀ Hàtàmà pé. Sọ́nà àmàlà ó sì ní èsì. Òmúlẹ̀ ọ̀gá Hàtàmà pé rọ̀. Ṣọ́ọ̀rọ̀ Màmúdó àmá wọ̀rí ìjọ́n Hàtàmà. Màmúdó ọ̀hún. Ṣé mo rí ká? Wọ̀rí ìjọ́n Hàtàmà.

Àwọn ẹ̀wọ̀n náà rẹ̀ ya yẹ pàlú àríá, a nílò ọmọrí wọlé ìgbè wọ́n tí mo ní nílẹ̀ ìgbè ọ̀tọ́tọ́tọ́ tí mo kàkàrà ní ní náà sọ ní náà, láti iná tí bá náà iná. náà ní ẹ̀rọ akbar min nafsin ṣe máa ìlànà ọdún náà ẹ̀ka mẹ́yà ọ̀rọ̀ iná bà náà mẹ́yà ọ̀rọ̀ àhásà mọ̀sáàbì àṣáàdì mọ̀sáàbì ní jàmìlíyà ọ̀dí islam ọkà ìtọ́nà ìlú ìwé ọ̀mọ̀nà ẹ̀rọ̀n islam ọkà wọ̀nà ha bàtà kùrùkù náà وأبدا لا ينحلمنا اللقاء وكيل يومنا ونشرب هذه وتتركنا ملوكا فاكم هيدونا ويكون في الإسلام يجي جابك يجي يا كم كانت في أبسين كما وحسبا في قيامة اللايون أن يهوى لا ينحلمنا اللقاء

الموازنة بين النبر وماذا بين النبر والإثم أيكو هو نبر دواني دوان الله أعطنا نبري أن يمد منك لكن أيكو هو ثم هو نبر أيكو هو سيدوي

حكما تلحق إنما القول والميت والأنصار والأغلام رجل من أمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الحمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ومريد سبحانه وتعالى وفإنما الأمر أو السنة يجري فالميت حقيقة يجري والأنصاب أنصاب جمع النصب والنصب جمع النصب فقال سوريا هذا مرد كأنهم إلى النقب يوفيون سوري الأنصاب سوري يقول والأظلام أطعين إذا أظلام كمان يوم نبي أطعين إذا من الهند أجلت هناك الأمر عن ربي مري أقضى عن طرامها هو ده جلين أمان ربي مري إياه طرامها قصة ذا وما ونهزة الدرام kana abe ni se heba munon eman ko ne darwo eman dumi situ bin sahero kana abe de re re re dal amaro no ro bi re re re muri on koda am ko ne kan ki ma bin ka dir mi do re kai ka e subura na baba kule ro ka o ke sandu wa je ko din du wa je

ilé ìfìta lọ́dẹ̀rí ìpínlẹ̀ ọmọ ìtúnrẹ̀. Mẹ́ta àwọn lórí anábàáṣì ìlú àmì láàjẹ́ wa àmì ìkọ̀kọ́ ti dènà àpá. Àpapọ̀ àmì ẹ̀ àṣọ ìmú wọn sọ ilé ìlú tí wọ́n láwọn àti tẹ̀lé ta àtàlẹ́ ìkọ̀tù wọn أنا عمدير أبقى عبد الرجلام إنما الأمر والميت والأفراد والأغلام مثلا أغلام مريك أبان رجس من عمل الشيطان أبدا رقيدة يمكن الإسلام هنا تتعيب تتعيب أبدا من صعب الأولى يتنب الأفراد والأغلام أتي أين يبقى أين تتعيب أبان رجس من عمل الشيطان

Àmùrì wọn ní èdè ní èdè ìlú àti ní pẹ́pẹ́ ìyá ilé wéṣe ní ilé wàrí wọ́n ní yẹ́mú ní ẹ̀dà tó méjì ọgbọ́gbọ́ àbúdá ọ̀tọ́ ní ẹ̀mìnì. Àrùká wà ní méjì láti pẹ́pẹ́ àánà gẹ́gẹ́ tó wà ní mẹ́yìn sábà wà lábẹ́ náà òun ní ìdí ọ̀rọ̀ láàrù. Kódà náà ní ẹ̀nà mú òkè nílẹ̀ náà. Ẹ̀mí sóòrò àrẹ́dọ̀gbọ́n nínú àtẹ́láńdì. Ìjọba sẹ́lẹ̀ Ìyàrá ya tó rẹ̀ ìpè ṣáyé pàǹpà, ẹ̀tì pàǹpà, àti ọ̀nà. Ṣé ọ̀rọ̀ láàbọ̀ àgbókè orí ìjìnà máa ń sáré à ọ̀tọ́m náà lòdó lòdó òdánù. Mẹ́rin nà mo rí wa. Mo lè tọ́ mi Áfíríkà náà ìpínlẹ̀ wọ̀nyí. Ẹ̀mẹ́. Ṣé ìfẹ́ fẹ́ máa pàṣẹ?

anya mita ụdị ndị mere ọdụ na-ere abịa sani bịara ndị anyị saudi n'ebiri ntọbi gburu òun ní ìgbọ́nà náà ni, سبحان الله فأعطي وجه ويصدقكم عن ذكر الله فأعطونا عمونا يكمل ولي أبوك أواء جزنا دول يشكونا أبوك أواء جواء لو تعزيز وينه وأن الصلاة ما تسلم ملكة الله أنتم منتهون Owó ahọ́n náà nìní, owó ìtìkọ́ ahọ́n náà nìní, láàmà tí a nìyẹ tẹ́ ṣe na mọ̀rọ̀ká ìntàhàínà, ìntàhàínà, ìntàhàínà. Dára ahọ́n náà, dára ahọ́n náà, dára ahọ́n náà. Alfààrù rọ́bì ọláwọ̀ adù. jẹ́ ní Mọ́sùnà dánù. Ṣà Zaid na Umar rọ́bì ọláwọ̀ adù. من انت يتبع يسألونك عن الخمر والميسر هذا سيدنا عمر قال اللهم قايد لنا في الخمر بيانا شافيا أمولي وانا قال لهم كان شاورتمو ما أكبر من أخيم هو قولي من wọ́n lè máa yá ní ẹ̀ẹ́ náà ká ọ̀pìlẹ́hẹ́nàkó ọ̀nà àìyàn ثم رجع يتهجان لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون أشرك أقول صلاة وعيني bayan dájúlẹ̀ sọ̀rọ̀ tí tọ́pẹ̀tà síbi tí agbóhùn sàmẹ̀ àti iye ọ̀rá ìtàpẹ̀tà ìdá tó máa náà tó máa fi hàn tó náà tí àwọn ọmọ Ṣé Ìjúmi hanyí ìyá iná يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام كل من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ انتهينا انتهينا انتهينا, انتهينا. wọ́n ṣe ní àwọn àrùn jẹ́ náà àmì wọ́n tó mú tó máa rẹ̀fẹ́ láti ní àdínà náà ìkùnmọ̀ tẹ́lọ̀ kùnmọ̀ aláì ọkà iná lọ́wọ́ ọjọ́ alàlá ìkọ́lù ọmọ ọmọ yìí ọ̀rọ̀ àfẹ́sẹ́ náà ẹ̀rẹ̀ kwani da na magana o gaba da mun ta mutu sallallahu o kai hadith rawahu al-bukhari o ka kani ina mai ka o dira dira unadu muhaddabu anya mẹ́ta omori muhaddabu omori ilham ni wa omori ale ti pẹ̀lú àmà tí ń dún ayẹkúrò àbíyá lẹ́lẹ́rà níbi káyà ní nínú ọ̀nà ọ̀pọ̀nà Umar ọ̀pọ̀nà Umar ilẹ̀ ẹ̀rọ orílẹ̀ na òmúlẹ̀ dìde àmì ìjẹ́ àbúrò tí a mọ̀ lọ́rọ̀ tó ń tó mú nìta òmúlẹ̀ ìdílé ẹ̀tẹ́ ìdáwó ẹ̀ gbòòrò ẹ̀ gbẹ́sí gbòòrò ọmọlẹ̀ أمرك ويسألونك ماذا ينفقون أي أهل الكتاب في عفن في عفن في إبنان قوي Lẹ́rí ìlọ́tọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ mẹ́ta, máa rẹ̀ ìgbòkúnná, ọ̀nà ọ̀rọ̀ náà ìgbòkú bẹ̀rẹ̀. ẹni àtúndì olùwàlúwìní wọn àkọlọ́bí wọn yàtàmà wọn màsàkì wọn nìkọ̀dé fún ilé ìdókòrò ti dọ́rì wọ́n àdúnà sàmáàrà ìdìbò ìjẹ́ ní ìjọba lẹ́nu dọ́rì ṣé àtúndì kẹ ṣọ́sọ̀ rẹ̀

ìmọ̀rin mẹ́ẹ̀. Ọ̀dọ̀ mọ́nàtà láàrin ẹ̀sùn lò fún lè láàbù. Àlámú ìmáàná náà yáda àkókò ti dá wọ̀kú ti akérébáyé. Anatuwaye ni ìbọn ẹ̀wọ̀n ni mo ní anamọ́wọ̀ àbánijọ́ ọ̀hún àti ẹ̀rọ náà kò wọlé kọ́ كذلك يبين الله لهم الآيات عمرك قد قد عام من مهم هيلاني يعني لعلهم تتفكرون قل يا Bọ́ọ̀mù káyé lẹ́ẹ̀dẹ̀. Now, tí mo tún ọ̀tọ́ aládọ́ka. Ìtúlẹ̀ àwọn ààrùn náà, kàyà alúnàta àníyàtà máa kùn ìsìláàbùn lábùn ọ̀yẹ́. Wà ìrìnjú ọ̀rí tó ń fa ìwà àlúkùn wà rúwọ̀ ọ̀pùn ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم أمرك بالدنيا والآخرة إن هنن عبد لكم إن هنن عبد لكم ويسألونك عن اليتامى إني أهل بجري قل الله له خير báyánà níka tí ó tí ń wá ní tí ń wá tí jẹ́ ìlú tí yàn ìwá ọ̀nà nyàǹkà ní ní onírúurà wí ní wà ń tó ọ́lẹ̀ tó ó jẹ́ ní wàá bá wí ní wàá bá wí ní ojú àmì bá ìfọwọ́ ní kú yẹn yàrá ọ̀nà rẹ̀ ní wàá lọ́rùn yàrá lẹ́wọ̀n tó fi dámínà mọ́. ومولي كنا يعني إني بلا دوني تمسان ولو شاء الله لعنتكم وينزل به وقرام إن الله عزيز حكيم سورة تعالى ومولي أنا القلب عزيز وأنا نقدني كبير أما دوهم يهنان الحقيق مولي نعنى وبرنى سرعين أما مولي بلا أرواني ọ̀rẹ́ta ní mo ta sí dúníà wọ́n àhírọ̀ omi nìka làálàkùn tàbátọ̀rọ̀ dúníà wọ́n àhírọ̀ ní ilẹ̀ ilé ní sọ́rọ̀ ìmìrẹ̀ ẹ̀hàn àti lẹ́lẹ́ náà làálàkùn tàbátọ̀rọ̀ ìjàwá lè dúníà wọ́n bọ̀kọ́ ìlà àhírọ̀ ilẹ̀ ọ̀yíká ní ọmọ ọ̀gá ìka ọwọ́ àtà ìwọ̀n ọkùnrin tẹ́ àtàrí náà kúrò ní ẹni kúrò náà ẹ̀ẹ́ ìmáàmù ibn abi hatim

وكذلك الجار والمجرور في الدنيا والآخرة في أنا الجار والمجرور أبدا المتعلق هناك يتعلق به في الدنيا والآخرة ترى ما في الدنيا والآخرة إذا ما يتعلق به تقرأ معيني ونسلمك لعلكم تتفكرون هو الوالدين في الدنيا والآخرة تقوى بذلك Ṣílọ rẹ̀ ń sọ fún gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ lónàbí á nílé ẹ̀ta máa ẹni ìyá òjìlá tòun tó ń tò lọ́tọ́lọ́. Nínú ká ní ẹ̀yìn àlìyàtọ̀ a máa ṣojú tù ní. Ṣùgbọ́n Muhammad, mọ́ ọ̀tọ́lẹ́yìn إمام النسائي صحب عليه الإمام عنه فإن من أكيد الملكة لا تقربوا مال اليتيم إلا بالذي هي حقا حتى يبلغ أشده وملك إذا ما هي بجهود حقوق الله àtúkà ní àgbègbè kiri àtúkà ní gbogbo gbogbo àtàlù ọba kanu ọ̀nà ọ̀nà èyí gbòdì náà ìjọba òru rà tóóró dẹ́nà ríra dẹ́nà náà ní pátá ṣùgbọ́n ẹni tó kà náà tó kà á ló sí ẹni ìwọ́n. Ìjọba ń tẹ́wọ̀n níbi ẹsẹ̀, àbí sàmá sí ìyẹn náà ká, ẹni náà èdè bí èkèrè lé ẹjẹ́ òdí mẹ́rin ojú ẹni ojú ní ojú àgbà àá ní jẹ́ náà máa ẹ̀kẹ́ náà ìrìnà jẹun tó gbá ní ẹ̀yà orí bẹ́ẹ̀ ní jẹ́ owó ẹ̀kẹ́ kápítà lẹ́nà máa ní ọ̀rọ̀ àbíládẹ́ ẹ̀ṣọ́ ọ̀hún náà nàìjíríà ọ̀yọ́ ní wọ́n àgbàgbó ẹ̀hún ìdájọ́ ní ẹ̀rà 10,000 naira kẹ́ńtà òdíjà nìyẹn ya ọ̀rọ̀ gbogbo à tí ń gbóná fífẹ́ àbí ẹgbẹ́ ilé ànọ́nà àfọwọ́nùkwá wọn àti ẹni láàbò púpọ̀ ọba ọmọ ilé náà yóò rẹ̀ lábẹ́ ọ̀pọ̀ ìhànà nìwá so ọ̀dà ní pípẹ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀rọ náà ti gbogbo ìgbẹ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà náà so ẹ̀yìn háyà kápítà ṣáàpì àdáàbì ó rẹ̀ ẹ̀rọ àbẹ́rẹ́ àbẹ́ ṣọ́kù hẹ́ẹ̀ náà náà fọ́ ọ̀gá ẹ̀wà ẹ̀kẹ́ ẹ̀ ìjọ wọlé sí àwọn ẹsẹ kàtàkì ọ̀nà ìgbójú ojú ẹ̀ sáré rẹ̀ tàbí ọ̀rọ̀ wọn làbẹ̀ ní àgbẹ̀kọ̀ yìí jù náà ìlú àgbàtọ̀ wọn يسألونك عن اليتامى أيديهم من يدركنا فقل إسلام لهم خير bí ọ̀gá ní kí ní ọ̀nà ìlú ìsọ́nà ni láti fi wọn ní ilẹ̀ ẹgbẹ́ lọ́gbà kẹ́kẹ́ ní wáyé nìkan ló lẹ̀ ó. Ìyàhún tó kọ̀ ní kí ó rú wàhálà ń lẹ̀kẹ̀ àwọn ẹgbẹ́ àlejò. Ó gbé ìlú wọ́ọ̀rọ̀ ní ya ìwọ́nù fún ma ń yàrá ọmọ èèyàn, wọ́n ní ń gbọ́nà ọ̀pọ̀ ìlú ẹ̀jọ̀ ní ìlú ẹ̀jọ̀ mọ́ta. Látọ̀rẹ́ lò. Lọ́lọ́hù láàrínláàbò ìdọ́bí náà ní Mùsùlùmí. Múrí ọ̀rẹ́ náà ní òní ìlú tí ẹ̀kẹ́ ọmọ. Ẹnà tó ń jẹ mọ̀lẹ́ ọ̀dọ́ kàtọ́ ní lórí ọ̀dọ́ ìlú Múrí ọ̀rẹ́ ẹ̀kọ́ nínú ìlú ọ̀nà ìkéré ìlú ìyàn.

ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àti mọ́tò mẹ́rin ìgbèrè ìgbà àjọ oṣù ẹ̀rọ ìmúgbẹ́nà ìjẹ́ náà mọ̀hálà ọ̀rọ̀ àjọ àwọn yẹn and well with the rest of them àbúkúndé mo ní kéde ìrẹ́ lọ́dọ̀ tó má ṣe mọ ìwà náà àwọn dáhẹ́ wọ̀n náà ṣé

ọkà Fàlá tàbí ìwọ̀n Mùsùlùmíkà ní Hajjá Yókùnrin wàlá àmàtún mìnàtún ọ̀yọ̀ mùsùlùmí wàláwù àjẹ́bàtún wàlá tàbí ìwọ̀n Mùsùlùmíkà ní Hajjá Yókùnrin ولعبد مؤمن من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين اياته مما يقول لعلهم يتذكرون قلت ولا تنكهوا فلا تنكهوا المشركات ومولي تقول ايه بجيري كوني لاني حتى يؤمنوا عقوا جيماني ومولي تقول مشركوني لاني ilé ìlú lọ́nà wá àti ẹ̀yìn ìpèjì àtà yóò mẹ́yìn àkọ́dọ̀ ọ̀dà wàlà ámàtí nínà ẹ̀rẹ̀ ọ̀rẹ̀ ní anagọ́ ọ̀rẹ̀ ọ̀nà mẹ́rin ìlẹ̀wọ̀n ní mọ̀ṣẹ̀rí kẹ́bí ọrí mọ́ ní ẹ̀mẹ́ ẹ̀mọ̀gbọ́ ní òkú mọ̀lú ọ̀nà ní ìdàgbùgbò anya ní mọ̀ tó lókàlù ní òní ní bí ìtọ́ ní ẹ̀mẹ́ wàláwọ̀ àjẹ́bàtìkùn Ìgbàtàrí ìmúlé àjẹ́bọ́tìkùn bóòdù húnná, àjẹ́bọ́tìkùn bóòdù sóòrọ̀tì húnná, àjẹ́bọ́tìkùn máàlù húnná, àjẹ́bọ́tìkùn nátàbù húnná. Ó dákẹ́lẹ́ ìmúlé wá àjẹ́bọ́mọ̀ ní ìgbìyà àbámàbà lẹ́kẹ̀ẹ́kẹ́ mẹ́ àgọ́ ìgbọ́nyọ́. Ó dákẹ́lẹ́ ọ̀nyẹ́ nọ́nọ́ pé ẹ̀yẹ́ náà mú sí ìgbìyà wé ìgbọ́nyọ́ káì ọmọ ọ̀bẹ̀rún. Ó dákẹ́lẹ́ ọ̀nyẹ́ náà mú sí ìgbìyà

sọ́rì yóò mú sí èrò ìtọ́ mu ha ní abúlé harùbá tó ìtúyò tìlù ní àǹkáhà mara àwọn ọ̀pọ̀ ọ̀tọ́ ni àǹkáhà yóò kì í tọ́ wà láti kúwò lùsùlùmí náà àbí ìṣẹ́jú ọ̀nà náà wọ́n yẹn ni ló wà fẹ́ jẹ́ mú sí ìjọba wọn Hátà yóò nínú àákẹ́ẹjọ́ ohun. Wọ́la ábùdùn mọ́mìnì nínú. Wọ́la ábùdùn mọ́mìnú. Pàtàkì tí ara ọ̀nàrú Aláìka, ọjọ́ mọ́mọ́, ọrin yọ ọ̀rìn ní àmọ́bẹ̀dọ̀ ọ̀wọ̀. Ìmìlíọ̀nà ọgbogbo báyìí ọlọ́jọ́ ìgbàlódé ni mo ṣe lè kẹ́rin wọn ni mo fi ìpolówó rẹ̀ ana ọlọ́run ló pè kí ní ìyẹn náà ọ̀gá sílẹ̀ owó tẹ̀lá òwúyẹ́ náà sọ ọ̀kan tọ́lá wọ̀ lọ́wọ́ àjẹmọ́tòkùn kò dẹ́kẹ́ bí i wúwe nítorí tí ọ̀nà ọlọ́run ló pè kí ní ìyẹn nínú àwọ̀ síta sọ̀dọ̀kẹ́ lè wúwe ọ̀rà ọ̀rà wúwe bábá ìjọba ọ̀rà wúwe bábá ẹ̀kẹ́ hánà ọ̀rà wúwe bábá àndàn àtọ́fẹ́ kùmùsì kí ọ̀rẹ́ Omuri ọ̀nọ̀rọ̀ na ní ikú ìkọ́nyẹ̀ nẹ̀. Omuri ọ̀nyẹ̀ nẹ̀ ẹ̀mà ní ikú ìkọ́nyọ̀rọ̀. Omi ilẹ̀ ẹ̀kára. na kùwá ẹsẹ̀ mẹ́rin. Ìláìka yẹ̀dùkú na ilẹ̀ náà. Àbúkẹ́ náà náà ní na nù. na wọ́n yìí rí ìtàrà àmà ìkọwẹ́ àmì ìṣẹ́tìrẹ́bì wọ́n yìí ṣùgbé ní pẹ́tẹ́ ìdí Ọ̀yẹ́ náà máa ń mẹ́jọ́ ń ọ̀nà rẹ̀ gẹ̀ẹ́sẹ̀ إن رجعنا يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة وملك كما كانوا يمتعون وانه إما لا يوم بذلك إلى الجنة وأمور المؤمنين يكونون نجاو والغر جنة والمغفرة تجيل بالدين ينظر مليم ويبين آياته للناس مش ومن من هاي آية يا بني لعلهم يتذكرون أقوال الزمن أقوال الزمن ìrẹ́bí ẹ̀sánmọ́lé òmùrí wọ́n láti ń kí òun pẹ̀lú káàkiri

Ìṣirìkì náà ka ọgbọ́n ṣìrìkì ìṣirìkì ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ẹ̀rù nàtàrà àgọ́kọ́ ẹ̀yìn ẹ̀hìn ìdá ọmọ lára ẹ̀yìn ẹ̀rù ẹ̀rù nàtàrà. Àrùwá náà kàkà ìyàwó ìnàtàrà àbáàmì títà gbogbo ìpínlẹ̀ ẹ̀nẹ́rẹ̀ ọkà yìí. Kíjọ náà níyàn òkà ọmọ oríta láti ìyàwó ìjẹ́ ìrìbí ìgbà ìyàwó ti ti sáré ìbéèrè òye òmùnà ọ̀fọ́lá ti nà sọ́rọ̀ àlùmọ̀tí ìwò ìsẹ́gbùnmọ́ tó mú níka nàfàárọ̀ tẹ́ ẹ̀rẹ́ ti sáré àndébì ìsọ òye òmùnà ذلك الله من أفواههم يدهرون الذين كفروا من قبل قاتلهم الله قاتلهم الله قاتلهم أن يبقون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح عيسى بن مريم إيه؟ فما أمروا إلا ليعبدوا الله إلها واحدا لا إله إلا هو سبحانه عما عما يشركون سيقول أن أسأل الله يشركي إذا غير أن يكون جبال أمريكا كان يقول أن نبي لا تكون دعوني كان يقول أخبارهم ورمضانهم الذي يبقيه preach and every Rabban, Rabbanahum, the monk. Ẹ̀mán lọ́dẹ̀ zá ilé ìrìnà múrùkùkù wọn náà wọ́n máa ìṣirikú, wọn náà wọ̀tọ̀ àlà máa ìṣirikú. Ṣé òṣìṣẹ́ ìgbẹ́ ẹ̀mà wọn? Ṣáàfẹ́ ni ẹ̀gbọ́rọ̀ ìṣirikú ẹ̀gbọ́rọ̀. فإنه معنى ولا تنكروا المشركات حتى يؤمن معنى ولا ولا تنكروا المشرك واليهود والنصارى حتى يؤمن أو يؤمن حرف سنة يهود والنصارى يمكن Ẹ̀rẹ́ta, ààrẹ ẹ̀bí ìfẹ́ ìfẹ́ rẹ̀ lórí ìrẹ́lẹ́rẹ́ ní ààrẹ ní Kòhárù. Ta ọmọdúnmọ̀ sáàlá ọ̀ta, ọmọdúnmọ̀ híwá ìlú tó yà ń bèèrè, ẹ̀mìyàkú ní lẹ́dí na káfàrú ní àhàlẹ̀ ní Jábí, wọ́n mọ̀ sí kí. Ọmọdúnmọ̀ ẹ̀ òjúdà, ààrẹ òjúdà àti mú أن أن يكون قمتين الكفر حتى تفيعهم البينة annene wani kafir ta ne a aka bayyana ba ana rasulu sai bayyana na wala rasulu min Allah ya tsino tubar mutahar ko an ya da kitab dan banki an yi kitab da gaba da mun na ranewa har wannan gaban eh maraya a wata mun wannan dala wata ma yawdu ladina kafaru min ahli kitabi wala mushrikina an ay أن ينزل عليكم من غير من ربكم أفضلوا أن يمكنك رائدة وجود الفتن كمعنى نمسا عطفوا بعضهم على بعض الآخر دليل على الغير ومري أفضل جزنا قد أفضل مثلا أنا عطفني على واحد كنت إني إنجليزي yóò ìmáàná èmi ìlọ́run tó tó àlùmọ̀kọ́ ọ̀rọ̀ ká ọ̀rọ̀ wọn tó pé bọ́ọ̀lù àjáhàn ìdá mìíràn dúró. àmọ́ ìmáàmù ayúwẹ̀ náà ni mahafiru trawe ọni ìmáàmù jamalu bin al inú ìwà mahafiru trawe ọkà ọwụrụkwa ịna ịra ti yahudi na nasara enyo nne na enyi mụ mụ na abịa ndị anya ọrụ abịa ndị mfe ama ere ere mmanya ti yọ mụ na anyị ẹgbẹ́ ìkàrẹ̀kẹ́ nne ẹgbẹ́ náà ìkiri ana kuma girki shirku ne wannan azumi gwara ne amma dan shirku na ne min matali alaihim wa laysa min asli dinihim wa jawhari kini dana ko wa wannan din ne blani ne na din ne do do not asli so wa din ne nawo nawo ina ne ko ni abla din ne Yahudi náà yí gbẹ̀nẹ̀ mi dé gbé lọ́gbà ẹ̀kọ́ lákàrà bí i. Tọ́, láka, wẹ́n, ààyè ẹ̀nà bí ní máa ìjà, ilẹ̀ ẹ̀nà mọ́nà mí ààyè. Ààyè wẹ́n máa ìjì púpọ̀ rẹ̀, ọmọríkà, wọ̀tọ̀ ámùlẹ̀ ní na orí ìjìdá sílùú lápò. Tọ́, ọ̀tọ̀ ámùkú Hilo lahu ọ̀rẹ́ halal. Mùsùlùmí ni wọ́n fún ní ẹ̀rọ náà ìjọta ẹ̀rí alùsíkà náà gbogbo ẹ̀rọ sí Yahuda Nàbára àrùkú ọ̀nyẹ́ ní iná òní abẹ́ni halal tọ́wányíwá. Tọ́ múlùrà mẹ́ta ọ̀nyẹ́ ní ní ìdúgbẹ́mọ̀ mùsùlùmí. mọ̀lẹ́sì ló ara yìí fẹ́ kẹ́ ní ọdí wọn ní wọn wá tó àwọn ará yìí bẹ̀rẹ̀ láàyè a máa bá ilé ìwòsà ẹwọ́ tó kà lọ́jì jẹ́ ìfọ́ aláyé àǹbọ̀bọ́ àrùkà ìtúnlọ́ ìfọ́ aláyé àǹbọ̀bọ́ àwọn mọ́sílẹ̀ àjọ ìfọ́ aláyé àǹbọ̀bọ́ Àwọn oríṣiríṣi kọ̀ àlá kọ́ kwanye nefeni tijai ka ọnụọkwụnye onye ọzọ ahụ ya kwara na ahụ ịlụkọ ọkwụnye anyị bụ ọrụ ihe tupu ikpe na ikpe ya obere ọ kwanye onye nne nne àgbóta ọ̀gá màtí àríṣàwò anáìka ọ̀nà òbúkẹ́ ìgbèrè wà ní dáàtì kú láti kú orí ẹ̀fẹ́ ṣẹ́ṣẹ́wó títí dáàbì láìpé ìwúwo anáàmì láìpé ìrẹsẹ́wó anáàmì àmẹ́bùfẹ́ dáàmì ìṣẹ́wó àmẹ́bùfẹ́ káàbùlẹ́mù ìjọba láìlẹ́mù anáìkìfẹ́ lọ ìwọ̀tọ̀ àwọn ìṣẹ̀kú owó náà. ọ̀nà ìgbẹ́rẹ̀ àwọ́ ìdàrí lórí ìlú ẹ̀yọ́ ọ̀rọ̀ ìlú àjọ káwọn ọ̀rọ̀ ọrụ ọ̀gá ọ̀lẹ́ta akọrin jẹ́ náà ọ̀rọ̀ àmì ọ̀rọ̀ akọrin ya tó bá hẹ ọ olùsọ n'anya níbọ olùsọ ní islam islam ọ ẹ mùsùlùmí wà ó onínáyé mùsùlùmí ẹrùkù islam n'anya níbọ ẹsọkú wọn yẹ iye sẹwọn èlò ẹsẹ ẹwà n'anya níbọ tìǹkì tó kú port harcourt wà lọ nínú òkè ní ẹrùkù islam n'anya níbọ. ẹni òwúdẹ ká sọlọ bẹ kàkà ìkọwé ọnọrọ ọmọ yẹn ní ọmọ yẹn ní bẹẹ à ń dẹbọ yàn ní ọhàlà àwọn ọlọrọ hàlà lè bẹẹ à ń dẹbọ ọnọrọ ọnọrọ yàn tó mú yàn yẹn ní ẹ tẹlẹ ana lizai ana ruwa na kula kai da ne so now ọkọ mori ya ya ya mbọ na ọzọ na bara awọ eh then ya nya Ẹ̀yìn wọn náà rí ẹni kìláàbù nígbà bá kàn máa ń lọ sí wọ́n pa ẹgbẹ́ mi. Mo rí iná màlúù sí tí ìlà jẹ nàjà bẹ̀rẹ̀. Ó mú yọ̀nà máa nù. Ọ̀pọ̀ mi náà ọ̀pọ̀ náà yà ń jẹ sánú ìyá bẹ́ẹ̀ ni wọn àgbàgbà ní kò wá ọdún tó ń bí jọra ẹ̀mẹ́ náà tó ní wọ́n ní fún ọlọ́pàá náà ìjà àbẹ̀rẹ̀ náà wọ́n kọ́ máa bà wẹ̀ dọ́kọ̀ náà ìjọ náà pàtó rẹ̀ báwọn náà ṣá ọ̀nà ìjọ kàlẹ̀ àbẹ́ àwọn ni then nana gbọ́ ọ̀hún tán rìjáàd ẹlẹ́bi alẹ́bi bìyẹ́bi ní kẹ́tù now kwana kwana wọ onye na-ewe kwana wọ na-ewe kpọmuru igwe ananya mbụkọ kwamozi nyere azọ bọla họ kòyí ahụ mẹ́rin àwọ̀ amáyé àwọ̀ ní àbọ̀dọ̀ láìtọ́ ní ányé láwọn ọ̀rọ̀ ní nà mbụkọ nyere out of the bed ẹ̀yà tọ́ ọ̀tàmá àbáyé lọ́nyẹ mélòó ká lọ́nà jẹ́ dị ìtàdé ìjòlè ìbìyà náà wáyé ní na ní lórí ní ìṣẹ̀lẹ̀. ọ̀n tó mú tó lọ sọ́lá nǹkan na ọmúlò wọn náà kọ àlá ìfún na àná inú wa kò ní ní ọjọ́ àná ìfún tó lọ́rọ̀ aláìsá tààlì náà ni wọn náà bẹ́ẹ̀ náà mú ẹ̀ẹ́kọ́ ẹ̀ẹ́kọ́ mọ̀ káàkùn aiki gidi ọ̀gá ọ̀rọ̀ ṣọ́rọ̀bá ìpínlẹ̀ yẹn lọ́nà ọ̀gá ọ̀rọ̀ fọ́mùrí àìsù wọ́n ni ní nígbù islamic center tí wà ní nàìjíríà wọ́n ní àwọn amẹ́ríkà wà náà pàápàá ìwà sílẹ̀ wọ́n ni ẹ̀rẹ̀ ọgbà rán ọ̀pẹ́ ètò Power ti Islam channel ní DSP ní lọ́rùn náà ká lẹ́wọ́n náà ọmọ ìyá tó àbájọ́ sí ọmọ ìtìlẹ̀. Clap! See!

هذا أولك ويسألونك عن المحيط قل هو أذر فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يكبروا

كوني أبيض أبيض المهيد المهيد المهيد على وزن المضحك أن المضحك هو ونكم الثاني هو في ونكم اسم الزمان اسم المكان ثاني مصر مصر ويقول مصر كان سائل قال فيراه مصر Ìrìnà àákà làwọn ìgbàdì náà bí ìrẹsẹ̀ ìgbọ́n àgbọ́nagbọ́nà bí kìláàbù rẹ̀ tún sí ìrẹsẹ̀ ẹ̀yẹn náà bá jẹ́ wọ́n rẹ̀ ṣe a máa ń sẹ́yìn àwọn onílé ẹ̀yẹn náà ìtàkùn èrè Al-Mahdi takala wọ́ọ̀dì mọ́sí. Mákin on Ismul Makan. Al-Ismul Makan ọ̀sán ni Yes, Aluna ti Andin Mahid, Fran Eya Ẹ̀rẹ́mẹ́ Ẹ̀yà òsì, ìrẹ́ ní ilé ìdíje rẹ̀ ṣerúkúnmà. Àwọn ìbọn àgbàǹkó ní àhà nígbẹ̀yẹ̀ lẹ́kẹ̀ẹ́ náà. Wọ́n ni Ismul Jamal, بمعنى يسألونك عن الأوقات الهي حياه الزكاة وانت رب الصلاة كما قائم لما ما يكون الله إليه كان قول مصدر ليس المصدرين يسألونك عن المهيد بمعنى يسألونك عن المهيد بنفسه

Ojú mo ti lọ sílẹ̀ nǹkan àmójú ẹkún ànáfẹ́ nígbà àfẹ́rẹ́ tó ṣùgbọ́n ní ìtú àyùbọ̀ àgbà láti ṣe àṣìṣe gbòòrè. Ọyọ̀ mi kú ọ̀pọ̀ tó lè máa lọ́wọ́ ní rẹ̀. ti tẹ̀lé Àgbà sọ́yìn mi ìṣẹ́ náà gàdá. Àgbà, ẹ̀ka àgbà akọkọta àtọ̀rọ̀ ní ọ̀n tó mú ìtẹ̀ ọwá ṣàáyọ̀ta olùwà àgbà ṣàáyọ̀ta ṣùgbẹ́ náà ẹ̀hẹ́ ìdọ̀tí ọ̀rọ̀ náà ẹ̀ká ọ̀nyẹ́ nọ́nà wọn tán náà kò anáṣọ́ wọn náà jìnà ọ̀nà wọn ilé lọ́lágbọ̀n ìbùdó Ma ọwọ́n náà yọ olè ìbùdó àbúrò ní ìbùdó àgbọ̀wọ̀ àtọ́jì lòmìtá á ṣùgbọ́n yìí. Ìnákòó lè ní ẹnẹ̀rẹ̀ yìí ní

إذا تطهرنا جنة لا مهم حتى يقولون إن لا ينعم من الجنة أرى وجه ọmọdé ọ̀kadà yìí dàbí ọ̀pọ̀ ọ̀hárùn sẹ́ni ọ̀tọ̀ ọ̀pọ̀ àmọ́ yìí kàtó ìgbóná ìmọ̀ ìjọ amọ̀rọ̀ kọmọdọ́ ya kàbí wá ní ìrọ́nà ìkúmúrí ọmọdé àwọn ọ̀pọ̀ ìpẹ̀lú wá ní ìnà lọ́ha ẹ̀wà ìyíbù tẹ̀wà dínà òṣìṣẹ́ mọ́tọ́tọ́ lórí ìrẹ̀tẹ̀ọ̀lẹ́mú فإني صيغة المخالفة فإني صيغة يمين الدنيا وهو عن الإسلام أستغفر الله وأتوب إليه ويجيب بالمتوفرين ثم الإسلام فإني مهم آه لما تتعلم المتوفر ka يسألونك عن المهدي قل هو هذا وقل المساعدون منه هذه جاءين صحيح المسلم أنا دوام لهم عنها ابن مالك رضي الله عنه أنا اليهودي ìṣẹ̀lẹ̀ ọmọ àti ìhàn ṣẹ́fẹ́ ìgbò ẹ̀ bí ìhùn ìgbẹ̀nà ẹ̀kùnrin ọ̀rẹ́ àwọn wọ́n máa ti tò sí lọ́lọ́rì wá yájẹ́ mẹ́ta ní na ẹ̀kọ́ ẹ̀rẹ̀nyà àmà wà ẹ̀rẹ̀nyà ẹ̀kọ́ ìlú. ìyàwó ti di òde ní èkó rẹ̀ ṣe ń gbé ìrìnà ìní ẹ̀kọ́ ẹ̀rọ kàbí tó bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ọkọ̀ ọ̀gá ìní ẹ̀kọ́ rẹ̀ ìrìnà láti ìgbẹ́ ní ìlú ẹni àkókò síta ìwọ ní ní àtẹ ọgbẹdẹ ọgbẹ àtúmọ̀ náà èyí kò ní nà ọmọ àtọ rẹ. Bẹ́ẹ̀ náà èyí kò tó ọ̀nà àtẹ̀gbá ṣùgbọ́n àwọn ẹ̀rí àìsàn náà ò lẹ́sìn rẹ̀ yìí nígbà. Àárín yìí ìgbé ọ̀dọ́ ìka onye nọ mọ́ ní ìgbé ẹ̀sọ́ ọ̀sà rẹ̀ ló fi owó kéde ẹni kan wọ́n ẹni ká ọ̀gá ẹni ní yọ́nà mi sẹ́ẹ̀ dákà ó lè fún ọ̀dà fún àìkọ̀ọ́rẹ́ rẹ̀.

Bọ́kà àwọn ọ̀sán ìdínáwà kúlè sẹ́yìn ilẹ̀ nìká. Àbíkúwà ẹ̀kọ́ ìpò nílẹ̀ mìí wá mẹ́rin ẹ̀ẹ́ wo ìpò yìí tí wọ́n mú ní kẹ̀lẹ̀ ọ̀dá. Máa na àtẹ́yìn ìpòlọ̀gbẹ̀ iná kanáà ọ̀rọ̀. A máa bá Ó kìí ẹ̀rú mọ́nà máa ìgbéyàwó ní ìyàn ka ọ́n tó mọ́lé ọmọ arẹ́fà tọ́lọ́lá alẹ́wọ̀sẹ́lá inú àbí ìrọ́ nílẹ̀ àwọn ìgbìmọ̀ ti ìgbàmú jẹ́ǹdọ́rẹ̀ ẹ̀dẹ́ka máa yìí ọ̀pọ̀ jùlọ àníyàdà àmì àmì àti òkú ẹ̀yìn nyere ya ìyẹ̀ a àákùnjẹ́ ọ̀rọ̀ àníjẹ́ àkàtọ̀ lẹ́gbẹ̀lá àákù òṣìṣẹ́ ẹ̀yìn ẹ̀yà náà náà ọ̀ṣìṣẹ́ ilá ọlọ́ balafin àákù òṣìṣẹ́ ìná yọrí kára máa nà lọ́rẹ̀ kára máa nà. ìjọba nìkan Ẹ̀kọ́ tó mo ìyàwó tí ọmọ àná lè fún ọlọ́kọ́ ní gbogbo ọdún ẹ̀dùn máa nà ẹ̀wọ̀tọ̀ wáyé ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ náà jẹ́ inú wáyé àwọ̀ nítorí kọ́ wọ́n wà áwọ̀ ní nílùú àtàwọn tó dọ́kítọ̀ ìṣọ̀rọ̀ hormone anamika hormone androgen anamika ọ̀rọ̀gbọ́n ọ̀rọ̀ mọ́tò àti ìlú àtàkà ọ̀nà àkúrẹ̀wà wà á kúrẹ̀wà tiwa mi gbẹ nyẹmẹ ta bi o yẹ nyẹmẹ ta o saa kàdé ọ wà á wọ ọmọ ta wà hàmọ nyẹmẹ esi tí ọmọ nìyẹn ti di ọba náà wọn ti wà hàlẹ ẹnu lọ kà ó dùrẹ ọmọ ayé kò gbà wọn gbé nìyẹn ti di ẹsẹ lọ nílẹ kà ó dùrẹ èyí èyí ẹ náà dùrẹ èyí ó rí ká. وقال النجاة اسماعيل يقول من نجا نعيني نعم وجاء وسيد وحدين وإضافة بذكر أسعده ونبيل النجاة أنا لي أعود يا أنا أنا أنتم للرسول كان كتبت عليه وقال لك يا رسول الله Ìwọ́njẹ́ ọmọ ìgbẹ̀mọ̀ fún ọ̀nà ìnà ni ẹ̀mú gọ́ọ̀lá sí dábà wà dábà. Ìyá ìjọ bàbá rẹ̀ pọ̀, kà ẹ̀rì ẹ̀mẹ́ mi ní àjọ ọmọ omi omi ìka. Kà ń tọ́ mọ̀ níwọ̀n ní ilé ti di ẹ̀yìn náà. Abọ́là ni di àmì ìwọ̀n náà. Ṣé àpò ìyá àkókò ìyá tó dé ìyẹn ìyẹn fẹ́? Èyí ṣe pàtàkọ́ ìyára wọ́n jẹ ọmọ ọmọ orílẹ̀-èdè حتى حتى ظننا أن قد وجد عليهم جزيل الكفر فوجد لنا كلام فخرج واستقبله ما حبي من لبن عند رسول الله صلى الله عليه وسلم عن ثاني Dára àfáàdì láàtọ̀tọ̀ láti ẹgbẹ́ láàtọ̀tọ̀ tí lónìí. Àìsọ́ tó lè bèèrè fún lórí ìfẹ́. Láti ní bá ń fi tó ń lórí ìdí ní àríkà, àárín nà fún ìjẹ ilẹ̀. Ìjátọ̀ ọ̀rọ̀ tó ń tó ń tẹ̀tọ̀. Lónìí nọ. فأرسل في آثارهما فساقهما فعرف أن لم يجد عليهما رواه nínú omi kẹ nínú ẹnu kò lẹsẹ nínú náà máa dọ àwọn àmọ àwọn èèyàn lè rí ìlú gbèsè náà nínú ẹ̀rọ rí ìlú ọ̀nà yàtọ̀ mímí ìgbà ìgbà nínú ẹ̀rọ kí mí ìgbà ìgbà àmọ ẹ̀rọ náà ẹ̀rọ rà mí nínú ẹ̀rọ ní ìlú tọ́lọ lọ́wọ́ ilé ọ̀tọ́ gbà wọ́n kàlẹ́ أعطم على إنما نعم أمرك وعلي هذا يا ميان سنة أمرك وعلي هذا يا ميان نهيت أمركم الله So, don kama yi ka akabin hanyar gudu da shi da zuwa wa akabin hanyar gudu da mada zuwa wa taku tubura wal haiza don kama yi ka yawa yi kuma na yi ne ta faru sun yi kudi wani dindini ana yi ta gudu wal haiza su ce wani haiza إن الله يريد التوابين ويريد المتفكرين بل هو مجدد إذا تفكرنا نكا سنك إجراء لنا أبوك إيه وأنت ọjọ́ tí wọ́n ti àwọn ọmọ tí wọ́n bá ẹ̀sìn ọmọ tí mẹ́ta ọmọ ìyá ẹ̀sìn ọmọ tí mẹ́ta ọmọ tí wọ́n ti àwọn ọmọ tí wọ́n ti lọ́mọ tẹ́tù báwo ni wọ́n yẹ àákò ìlú ta. báwo yẹ ọ̀rọ̀ ṣé ibn hazm azọ́hìn láti wà ní ẹgbẹ́ wọn ẹni ń tẹ̀sí ọ̀dà táwọn yìí wò lẹ́yìn tàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ lábẹ́tọ́ àti ọ̀tọ́ àgbàrí náà àti ọ̀rẹ́ ni ṣàhájẹ́ náà ní lóṣànáàmì lẹ́yìn àwọn àìsẹ̀ ìfọ̀rọ̀ ìgbẹ́ yìí lẹ́yìn ni ṣàhájẹ́ náà lọ́nà أيضا أو كان إمام حاكم أن يسابوه قال إن السبرة فإذا بالله يمكن أن تلقر أما لقر أن تفيه رجال يريد أن يتطهر كان يرى أنما يتحميز بأن يتطهر لمن تدون تقريبا

kòkòrò náà tó lè bá ọ̀rọ̀ rẹ̀ tó máa wà láti ọ̀nà ọ̀nyọ́ nǹkan bí wa àmọ́ àrùjọ ìgbàkúwá èròkà ìgbèrú ìlú ìlú ọlọ́wọ́ àdá láti láàrin àjẹjẹ نساؤكم حرف لكم فأتوا حرفكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقون وبشر المؤمنين ومن تتبعكم حرفا لكم òfé ní ọba rẹ̀ ẹ̀rọ ẹ̀mí. Àti àjọpọ̀ láwọn ìdájọ́ àwọn e. ẹ̀rọ àná ní tuntun. Ìdíje òde ẹ̀rọ rẹ̀ ti ẹ̀rọ rẹ̀ máa ń. Àmàdé mú kí ọmọ ìfẹ́ alágbẹ́ta wọ̀kọ́ bínú lé àgbẹ̀dẹ́ ama anyị ka kedu ihe nọ n'enyi anyị hụrụ ka ụdị ya nwa ọnụ ịnị ka ọbịa ya nịka اللهم bismillah اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا دوران تقديم انا مقدمات الدماء انك انت متأثر تقديم يا يا يا فجعلها يقولنا بسم الله بسم الله اللهم na ndị mọkọ maka onye ahụ nọ na ọrịa enyinyi ya ịkụ ya kụrụ enyi. Kedu anya? Were anyị nwere وقدموا لأنفسكم يتقوا الله ويعلم ولو أنكم ملاقون وإن سواء نزلوا بالمؤمنين Ìjọba ìjọba àbúkọ́ ọ̀rọ̀ ọ̀bẹ́ tí ó rẹ̀ ní láti ní ẹ̀bọ́ ìjọba náà ìfẹ́ ẹ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀dọ̀ ọ̀rẹ́ ayé òṣèlú ní. Ó kí wọ́n sọ bá ń tàbí ìrìn àjò. Àtàbí التفسير حكى يسألونك عن الخمر والميسر أي يسألونك يا محمد يا محمد عن حكم الخمر وحكم القمار مادية ضعيفة إن لي أدنى غير أتي أدنى غير second ẹ̀dà tó dáì ìtù dá fẹ́ ìfẹ́ bọ́tù bàídà àmì àti bàídà tánà bàídà àwọ̀kọ̀lì ìbáná sọ́wọ́ ṣẹ́kú ẹ̀nà ìkọ́ ọ̀pọ̀lọ̀ lọ alkọ̀máà ìṣẹ́tẹ́ kò tí ìhìmá ìfún kàmírù wọ̀mọ̀ná bí sí ìmọ̀ ìgbìmọ̀ ìpàkíyù ìyẹn ويقول له تعالوا ارنعوا دين اليمن ان في طاعات الخمر كبار مدار الكونتين جي جي والمنكر حتتتت انينا ضررا عظيما انيا كسنايكا اوجم واثما كبيرا اتينا كوفان ومنافع مادية ضعيفة ارنيا فني انايكا افني اوهن انايكا قليلا كتان واثما وهما أكبر من نفسنا أي وطلبهما أعظم من نفسنا أيهم كتبه ومن ونتبه أنتنا نيوان إن اتباع الأقل أقول قولنا أني رأيك أنا أجيب وزهاد المال أتحك يا أنا أنا أجيب لتبدو شو يجيكم بتاوي يجيب وتعريض البدن المرض في الغمر أنت أين ينام كمال الكوز أمر أفراد ẹ̀wọ̀n ti sọ́rí ẹ̀wọ̀n lọ ẹ̀wọ̀n lọ gbọ́rọ̀ kíni tí ó mú ọ̀nà ti nígbà tí ó mú wọ́n máa yẹ ti gbé ọmọ ìnàkàrà ti gbé والدمار أثر ووجود العداء والبغضاء بين اللاعبين àtọ̀rẹ́ náà ìwé tí tó fẹ́ ẹgbẹ́ náà iná ní ilé èyí ìgbòho ní ìgbò àti ránìyà òkúwa mẹ́tẹ̀gbò àti àrùkọ tó fẹ́ òdòdó adáwà wọ́n ni rí dáàwọ́ ní ẹn ọlùbàkúgbọ́ àtọ̀dá ní ẹ̀rẹ́m iná aka nígbẹ́ ìnàlá ìbí ìnìyàn náà ìgbé ìgbé ìgbé pléyà kúlù dáàlẹ́ká màtúù tó mú sáà ìdé ìrọ̀nà يعطيك أن يزيل أنت وإذا قلت الضرر جوا عنه وينه يوم كتنا القاضي أنا إكا مضمنين يوم كتنا إكا أو بيو problem ثم anyone did not be started àǹfààní náà ìka àǹfààní yẹn zọ́ọ̀rọ̀ ọ̀pọ̀ alùmọ́gbẹ̀rẹ̀ Ní ẹ̀kọ́ máa fẹ́ ẹ̀ tí ń jẹ náà yìí ó fi yọ náà معناه كتاب ويسألونك ماذا ينفقون قل الأرض أي ويسألونك ماذا ينفقون ويروا جنب أصلين وماذا يتركون من أموالهم لأن الربا نوت من جنة كلهم لا يوقع أنفق القادر عن الحاجة فإن دمني أنا كتا أو باطل أقول مسلمين ولا تنفقوا ما تفجون إليه وتضيئوا أنفسكم ṣígbọ́n mú ní ìdíyẹ mẹ́ta àrùkọ́ fẹ́ǹtì tí ó sọ̀rọ̀ tó ní ìlú àtúnà fẹ́ǹtà ní ọ̀nà ìwà ẹ̀wọ̀n ẹ̀ ọmọ ọ̀sà ìdíwé ìsàpá àná gàgáàlì kàlùkọ́ yìí lọ́wọ́ lọ́wọ́ àyà ẹ̀yí kàmá bẹ́yẹn lọ́gbọ̀mọ̀ àkàm bẹ́yẹn lọ́gbọ̀mọ̀ mọ̀nàbì wọ́n mọ̀tọ́ wọ́n halal wọ́n haram án kọ́ lórí ìgbàmì ẹ̀yẹ lọ́wọ́ ní àbọ̀kàrẹ́ náà ti rẹ̀ wọ́ọ̀rọ̀ àwọn mìíràn mìíràn ilé onílé ìdáná ayé àǹfààní àti أثناء ينقطع أثناء حلال أثناء حرام لعلكم تتفكرون الدنيا والآخرة أي لتتفكروا في أمور الدنيا والآخرة kowanne wasu na wasu irani inda da ko e tire ya hana na tire da ne ba ta alamu an na kula haniya kowanne ne kire papa ana wai hana ne ma ba ta wal akhira baqiya a ko dire ma ko dire ma alwana na ko ta ga amalu mimma huwa asla ọgọ́dún ọkùnkùnrin ní ní sọ́nà ìka olóyè ọ̀sẹ̀ ìpínlẹ̀ wọ́n ákèlù ọ̀nà ìkọ́ ọ̀nyọ́rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ máa yẹ fọ́ àlàmà yẹ fún ẹ̀. ọ̀nà ọ̀nà ìka ọ̀kùnfà ọ̀dùnbáyé ilẹ̀ idan kudu da ke ana kama ya bana wani buru halayya alama ya ce fi an na ka wa ta wa yasaluna sani ya ta ba kun illahu lahum ay ay wa yasaluna ya muhammad ya ya wa muhammad an mukhalafati ya tama fi amwalihim ya ya ne ay ga ya wuda يجيكم في أموالهم جنة ويخلقونهم أم يعتذبونهم يا نعو بكم لا تدعون كجنة يا بلا تدعوا علي نعو كلهم كاية مداخلتهم على وجه الله خير من انتظارهم هو غير جون من الظلم يتجدين سواء أنا يرون وانا وتسنة وإن تخالفهم فإخوانكم في الدين أي إذا غلبتم أموالهم بأموالكم جوعا من رجال جوعا أي جن جوعا رجال على وجه المصلحة من الدنيا وهم إخوانكم في الدين إن الأمور نبيان وإخوة الدين أقوى من قوة النسل أين رأي نبي ومن كفرون أين رأي نتاجا ومن وجود هذه القوة أن تحاول إلى إذا رأيت أن رأي مدينة قوي المخالفة بالإسلام والنبي فظاهر لأننا بعد يعني والله يعلم المفسد من المسلم أي أيوة والله تعالى ملنا إلى عمين أعلم عمين وأدرى أنا يبتوجد لمن يقصد بمخالفة بالإحيانة أول ما كان الناس ناكد يبتوجد الله يبتوجد إحيانة ويقري أيضا أيضا هو أيضا ìtọ́jọ mọ́lùmí àwùjọ ọ̀rígbìyà ìtọ́ ìgbẹ̀rẹ̀ wàyà lọ́mùtàzálẹ́ta ọ̀nà ìgbèrè ìgbèrè ìgbèrè ìgbèrè ọ̀nà ìgbèrè ìgbèrè ọ̀nà ìgbèrè ìgbèrè ọ̀dọ̀ ṣá àwọn ọ̀nà ànátọ̀kùn إذا أصاب أمبلا رجلك عين في الحرج والمشقة والشدد عليكم وهنا عندهم ليه بمريد دونك من يوم كتا مكين صحيح هذا Ana ìkọ̀wọ̀ lábúlé wọn lè túbò alẹ́ ìkọ̀wọ̀ dí àgbókò mórí tó rẹ̀ ti ara. Ọ̀rọ̀ náà bẹ̀tẹ̀ nínú ọ̀rọ̀ ọmọ wọ́n àhálà ìwọ̀n lọ́jọ́ gbókù tó mórí. Ṣẹ́yìn ọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀gáyà bọ́mọ́jọ́ mi, iná lọ́ha àdìyàn àti ewu ọjà ààlá gọ́ọ̀lì alẹ́bí láyé عليم ومن يهدي ومن يعبد فيما يشر الإنجاز إن كانت كأمور مدني أريان الدين أن شريعة من الأحكام أتنا عبدا ثم قال تعالى أولا مهدون النباسان محذرا من زواج المشركات وإذن الله ذات يهدي كل يوم أين مشركين اللوات ذات لهم الدين كما وين أنا lẹ́yìn tí wọ́n ti dáhùn ní àmì lẹ́dẹ̀ lẹ́dẹ̀ àmì ọ̀la tanayé olóyìnbó àti àti ayé ọ̀hìn ẹ̀yìn láti tó gbẹ́wò ju ayéwọ̀ ẹ̀rọ wọn àfúrẹ̀ yìí ni ẹ̀rọ kọ́mọ yìí ni mọ̀tòrò káàdé nígbèrè kiri من والعمة مؤمنة خير من مشركة ولا عجبت أي والعمة مؤمنة kamar yadda na na dawo ai wannan ne da wa azza wannan ne ban min wanda ban da ke da wani jibbe ya mai ka a mutum ki wala ajaba da ka wala ka yi ana mutum ka mutum بجمالها بجدلا ومالها بجدلا وسائر ما يوجد الرفضة أبنى نبوت الشبكة وأموال فيها من حجم إني عن ضلال أو جاهل أو كباني أو سلطان أو كام جرن ولا تزوج المشركين حتى يؤمنوا أي ولا ولا تزوج بناتكم من المشركين حضر وفيه منعوني مشركون أولا وطنيين كانوا أو أهل الله ana hukun zaran alka an bukwa zaran asali mulkin lahuwar nuri haka yi bai yi da kanka wala arzin haunin na kayan hukun mulkin walau ajiyar wani amina su zai hukun hunna min abdin haunin su a hannun hukun ọdún ni ẹ̀mẹ́ ẹ̀kọ́ orí orí john walker tó mú ní ọ̀rọ̀ mọ́kù ọmọ ní ọ̀rọ̀ ọmọ ní àǹtọ̀ gbogbo tí ó ń lò ní ọ̀rọ̀ mọ́tẹ́rẹ́ ọdún gbọ́wà ní amẹ́ẹ̀ká olúgbò rẹ̀ ìfọ́nmù ti gbọ́ yìí mọ́mọ́ àjọba kọ̀ọ̀tẹ̀ hátọ́m wọn nẹ́tọ́m wọn jẹ́mọ́ èyí tí ó lè amẹ́ẹ̀kọ́ olúgbò rẹ̀ ní ọmọ sáà mẹ́yà نجمع جوان أو جميع عن بوان مجوبة أولئك يدعون إلى النار أعطينا مناهب عمن إلى أي أولئك المذكورون إلى المشركين والمشركات الذين أظلمت عليكم مكافرتهم ومناقرتهم أو إلى قرن كاهين من جرسان إنما الله سبحانه حرام ومن أصل ومن مصاهره أدل يتبع الله منه ومناسعته أدل يتبع ومن يدعون إلى ما يطيق إلى النار هذه ونحن من نسمى الله قومنا ونرى وهو الهيل هو الكفر والكفر يا أمام الجاهل يا سيدي كافر أنت يا أمي إذا ما أعلمت وحقكم أن لا تزوجوا منهم ولا ولا تزوجوا أنا أنا بحق من الله رضوا عني ثم سنة فإن الله يدعو إلى الجنة والمغفرة في الدين العلم ومرض وتعالى ونعي عن أي هو تعالى مولانا نجا يريد بكم الخير ويجيكم بالأعمال بسعادتكم نحن نقوم بأن نتعلم ذلك ولا الأمر الذي أنا وقعنا كذا يجيب الجنة وأقول الله الجنة ومغفرة الذنوب وبتكير يعني ويبين آياته للناس لعلهم يتفكرون أي يوجه Sígájú ọmọdé wọn náà mẹ́ kọ ọmọ ẹ̀yà ní ẹ̀tẹ̀rẹ̀ omi àbí òyìnbó ya ní àdìrẹ́bí ní àti ìtẹ̀lé ìlànà náà kẹra ní ìyẹ̀tẹ̀fẹ́ pẹ̀lú owó ẹ̀mẹ̀ sáwáyé ìsọ̀mọ́ yìí ojú pé ìlànà ẹ̀yẹ wọ̀ṣọ́rù bẹ́ẹ̀ ni wọ́n yà yí náà sáná àrùgbà tó dé ní wọ̀lọ̀kọ̀bí ti wọ́ṣọ́rù àtàná kan ní sáná ẹ̀ka ìṣọ̀kẹ́ ثم بين تعالى احكام الحي وعلم الدنيا من قبل وان ينحد نظر من الحي فقال له ويسألونك عن المهيد قل هو على ويسألونك يا محمد إيه يا يا محمد عن اتيان النساء حالة الحي يعني قم بإني مهين الحي أيحيد الأم يخرج يا الله كأيها المتعبنات وما تردهن بالحاجة هذه الحالة يا قدوان من هذا أن ينهي في عدم الزوجين مع أنه كان يبقى لنا المياه أتوقع